الحمد لله الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أشهد أن لا إله إلا الله خالق سماوات والأرض وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله المبعوث بالهدى وبدين الحق صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله نينو أوانك ليتم أما في الإسلام ونان ودودو أتكون قاقان لسين lọ́dọ̀ Allahu Rabbul Alamin gbogbo ní tó bá ti tako Islam téèyàn ń ṣe lórúkọ ọpọ́n sẹ́sì òfútu fẹ́ tẹ ìbásíkò jẹ́ lásán ni nínú àwọn nǹkan tó mú àmà bẹ́ẹ̀ wọn náà ní pé islam lára ń tó kọ̀ fún wa ọmọ òrukàn ọmọ náà lẹ́nikẹ́ni tí bàbá rẹ̀ kú kótó di gbogbo owó tí bàbá rẹ̀ bá fi fún ó kéré haram ni lórí àwa tá a bá kù láti jẹ owó yìí lọ́nà àìtọ́ àyàfi tó bá jẹ́ pé à ń bọ́mọ yìí mójútó owó yìí lọ́nà tí ó fi pọ̀ tí ó fi gbèrú sí i àwa ń mówó ṣe wa tá a ṣe lórí bówó yìí ti ṣe ń pọ̀ tá a sì mú ju ẹ̀rọ ẹ̀ka mú lọ torí pòǹba àjọmọ òrukàn irú owó tá a bá mú báwọn òun yìí ṣe haram Islam ó tún ní ká jìnnà sí à ń ta tẹ́tẹ́ à ń fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí à ń fi ń wá owó lọ́nà pàǹtà tẹ́tẹ́ a gbọ́dọ̀ jìnnà sí i a rí wa tá a wà lónìí ni tẹ́tẹ́ fi wọlé tó àwọn èèyàn ìgbà míì ó lè jẹ́ pé wọn náà ta tẹ́tẹ́ tó fura pàápàá jùlọ gbọ́ ọ̀nà àwọn networking business wọn á ní kó o wá gba fọ́ọ̀mù tó bá ti gba fọ́ọ̀mù yẹn wọn náà ti darapọ̀ mọ́ àwọn wọ́n máa wá sí sàǹbá ní polówó ọjà wọn àbí etí àwọn yìí fáwọn èèyàn míì tí ọmọ gbogbo ẹni tí ọba ti wá mú wa wọ́n máa gba commission báyìí báyìí lórí mímú wa tó mú wa wá tẹ́tẹ́ ni wọ́n ń pelé yẹn lábẹ́ òfin ọlọ́run káràkátà ni eléyìí tó ṣe pọ́ jẹ́ ìwọ̀ nítorí pé aljahalatu wal gharar wà nínú rẹ̀ ìyẹn ni kọ́jú òkùnkùn ni ewu sì tún wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ tí wọ́n ń ràn wá lọ́wọ́ láti lè máa bára wa sọ̀rọ̀ gborí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ àìmọye oríṣiríṣi tẹ́tẹ́ wọn náà ni wọ́n gbé wọlé wá báwọn èèyàn táwọn èèyàn sì ń kópa ń bẹ̀ tí wọn ò ní mọ̀ pé tẹ́tẹ́ làwọn ń ta ìgbà míì ẹlòmíì ó sì mọ̀ pé tẹ́tẹ́ ló ń ta tí ò ní bílà ìjọba lè jọ jẹ́ torí ẹ̀ wọ́n sọ fún wọn pé promo kan lọ báyọ̀ tó bá chájì one thousand wàá tara rẹ̀ gba ten thousand tó bá charge hundred naira wà dára rẹ̀ gba one thousand naira tẹ́tẹ́ lọ́ntàn léde kúkúrú gbogbo àwọn tẹ́tẹ́ báyẹn ọlọ́wọ́n bá ṣe léwọ̀ tẹ́tẹ́ máa ta agbára bọ́ọ̀lù oríṣiríṣi kìnnìkà bẹ́ẹ̀t kìnnìkà bẹ́ẹ̀t kìnnìkà bẹ́ẹ̀t islam ṣe gbogbo tẹ́tẹ́ léwọ̀ nínú islam tún ṣe léwọ̀ òun náà ni ká gbẹ́sẹ̀ tẹ dúkìá oní dúkìá mọ́lẹ̀ wípé mo ti gba eléyìí ná kò sí nǹkan kan tí wọ́n tẹ̀yìn rẹ̀ jáde haram nírú rẹ̀ ìsìláàmù tún ṣe owó àbẹ̀tẹ́lẹ̀ gbígbà àti sísan rẹ̀ ìsìláàmù ṣe léèwọ̀ ìsìláàmù tún ṣe kájà nǹkan ní nǹkan gbàmọ́ lọ́wọ́ ó ṣe léèwọ̀ ká sì jẹ́wọ́ olówó lọ́nà tí ọ̀tọ̀ ìsìláàmù tún ṣe léèwọ̀ ìsìláàmù ó tún ṣe léèwọ̀ yìí pé dúkìá onídúkìá ká wá sáná sí dáná àwa la ṣe léyìí afẹ́fẹ́ hàn pé gbogbo nǹkan la fi jù ọ lọ ìwọ gẹ́gẹ́ bíi bàbá olórí bú ìyá ọ̀dájú pé ní tó ṣe yẹn ìsìláàmù ṣe léèwọ̀ bákan islam ó lè gbọ́dọ̀ dín nǹkan àwọn èèyàn kù fún wa bó bá jẹ́ pé àwọn ọjà tà ní ẹ máa ń kó pé ẹ má dín kù rárá ẹ má dín kù rárá ẹ má dín kù rárá kò bá jẹ́ ìtọ́jà pé kóńgò ni wọ́n fi ń wà àbí kó tiẹ̀ jẹ́ kó sùn wà ni wọ́n fi ń wà ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wá sílé wọ̀ ike kẹ́ ẹ dín nǹkan àwọn èèyàn kù fún wa bákan islam gbogbo jàmbá oríṣiríṣi ọ̀nà tá a máa gbà ṣe jàmbá muhammad sallallahu alayhi wa sallam oní man ghashana falaysa minna ẹnikẹ́ni ó bá jàǹbá wa kò lè jọ́kan nínú wa anabi sọ ọ̀rọ̀ yìí lọ́jọ́ kan nígbà tó lọ sọ́jà ni ọ̀rẹ́ nìkan tajà ọjà jẹ ọjọ ń jẹ wọn kó ìtọ́da wọn kó sókè àgbọ̀n anabi wa mọ́wọ́ lọ sísàlẹ̀ àgbọ̀n wọn wá rí ètò wọn yẹn wọn ti ń bàjẹ́ wọn ti ń bo somi ó somi anabi iwa anabi sọlọlọ alaihi wasallam pé bójú fi máa rí ni èyí tó jò pa ẹ̀kọ́ sókè sódà táwọn èèyàn fi rí kíkẹ́ bójú sì pa látòkè dé lẹ́nu subhanallah bẹ́ẹ̀ náà ni wa náà tá a bá lọ ra ti ń ọgbà pé da tó ti òní sókè àwọn èso ti ń jẹrà tó ti ń sèdín nígbà tí bá wá ní méjì wọ́n sì tètè so lẹ́nu wọn ò ní jẹ́ kẹ́ ìyẹ̀wò finifini nígbà tẹ́yìn bá délé tẹ́ kó dàálẹ̀ ẹ̀yin ọmọ ẹ wá gbọ̀sán bẹ́ẹ̀ bá rí pé la hawla wala quwwata illa billah ọ̀sán tó ti jẹ́ra níyàtà fún yín lórúkọ ọ̀sán tó dáa nígbà míì bàbá làwọn ń ta àgbálùmọ̀ tí wọ́n kó sínú apẹ̀rẹ̀ ẹ̀yin ọmọ wa wò pé látòkè désàlẹ̀ apẹ̀rẹ̀ ọ̀nà làgbálùmọ̀ kún láì mọ̀ pé òṣùká ti ń bẹ nínú apẹ̀rẹ̀ ọkọ̀dá nígbà tẹ bá ní wọn dà lẹ́bàá rí rondo ìyá apẹ̀rẹ̀ la ní ẹ̀dá kìí ṣe dájẹ́ apẹ̀rẹ̀ bá ṣe ti lu wa nù. la hawla wala quwwata illa billah anabi muhammad sallallahu alayhi wa sallam oní man ghashana falaysa minna alọ sukulu alọ léwe gbogbo náwó la ṣe kótó ti pa àwa náà ti graduate àwa náà ti gbàwé ẹ̀ àti di ẹni tọ́ka ìwé yunifásitì aníwẹ̀ẹ́rì rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n sóníkálukú wa iná la lè dìde láti sọ wípé wàá ẹ̀ka nẹ́kù tá a ṣe àwa la ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣe wọ́n bá ṣe ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣe wọ́n bá ṣe ni kọ́lá tó fi dé yunifásitì level ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ́ kọ́ ló ṣe wọ́n bá ṣe ni so ẹja bẹ̀rù ọjọ́ kan yawma tubla sarair ọjọ́ tó ṣe pé gbogbo ń ta gbé pamọ́ yọ hàn ìwé ẹ̀rí adamadiẹ ìwé ẹ̀rí adamadiẹ làwọn afi ń ṣiṣẹ́ láàfin gbowó oṣù man ghashana falaysa minna ẹnikẹ́ni tó bá fi jàmbá wa kò lè jọ́ka nínú àwọn ọmọlẹ́yìn wa bẹ́ẹ̀ lànàbọ̀ muhammed sallallahu alayhi wa sallam sọ táǹbà ń bẹ níbi tá à ti ń ṣe ìdánwò tẹnìkan tí wọ́n á ń sọ ìsì ìdánwò fáwọn kan nínú àwọn ẹlẹgbẹ́ wa ó yẹ ká yarí ká yarí kọjá yíyarí kó nítorí àwọn ọmọ pé ẹ̀dá ló ń ṣe ọ̀fẹ́ ba tiwa jẹ́ ni kí ni túmọ̀ gbogbo ìwé tá à kà kí ni túmọ̀ gbogbo yẹn títà ń gbà ọ̀ sọ ìsì ìdánwò fáwọn kan bẹ́ẹ̀ náà ni tábà tí wàá gbàwé ẹ̀rí yẹn táwa ti mọ̀ pọ́nà jàǹbá la gbàwé ẹ̀rí yẹn nítorí kọ́ mọ́ba àdìbá lẹ́jọ́ fún wa tó bá di lọ́la gbẹ́ni alùkìyàmà yóò da púpọ̀ kíkẹ́ ká wá sẹ́mi máa ṣe èyí tí ò ní ní ṣe pẹ̀lú ìwé ẹ̀rí yẹn torí man gashana falaysa minna nínú àwọn kẹtẹ́sì Islam tó tún kọ́ fún wa òun náà ní ká yáwó olówó nígbà tá a ti mọ̀ ike afẹ́ yá àní san nítorí bá fẹ́ ṣekúṣe tọ́lọ́pọ̀lọpọ̀ tó fẹ́ yáwó ẹ pè tán ẹ pọ̀ tán nítorí kó lè bá àrówó yín gbà ní tówó yín bá ti sí lọ́wọ́ tán ẹ rí i pé gbogbo ọ̀nà ni ọmọ wa láti tíjọ ṣẹlẹ̀ láàrin yín tíjà bá wa ṣẹlẹ̀ yọ ọmọ wa fi yé yín pé owó yẹn ò ní san o owó yẹn ò ní san gbogbo tó bá fẹ́ sí kó ṣe kọ́dà tó bá máa tó ṣe tó fi pàun kọ́ pàun àti pé pàpà kan òun àti ẹ àwọn jọ kẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà ni ẹni wọ́n bá yáwọ́ náà àwọn méjèèjì náà pẹ̀ níkejì wala hawla wala quwwata illa ẹni tó bá ń ṣe bí ọ̀daràn lẹ́sìn Islam pé o èèyàn abú pátápátá gbà lélẹ́yìn o amóore sùn ní ṣe lélẹ́yìn o oníkan yọ olówó wọn yọ olówó wọn yọ olówó tán lóòní sanwó ó tún ní kọ́nìsìn kọ́ lọ́ọ́ múra o nítorí pé tí ọba sọ̀rọ̀ ìwọ lọ́ọ́ nínú àwọn àwọn abú eléyìí tẹ́sí Islam tó ti ní ká jìnnà sí wọn náà ní ká jẹ́wọ́ olówó lọ́nà tó ti pẹ́ni tó lówó inú rẹ̀ ò ní dùn sí. ṣebí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí àwọn òbí làwọn ọ̀dààmú gẹ́gẹ́ bí àdìtì kan tó wà nù sahih al-bukhari àtàwọn asíra mi panabi muhammed sallallahu alayhi wa sallam ó lásìkò kan ń bọ̀ táwọn èèyàn ní dààmú nípa owó yòówù tó bá wọnú àpò wọn ibo lọ́gbàdé nú àpò wa wọn ò ní béèrè. àtòwò olówó àtòwò ẹni kọ́lọ́n sámọ́ fi kan wọ́n wá ní èyí tó jẹ́ òwe àti àṣà àwọn agbéwìrì kọ́tọ́kìrò eléyìí ọwọ́ àánú ẹ̀jẹ̀ wa owó olówó má jẹ́ kó bọ́ sí àpò rẹ má jẹ́ kó dàpọ̀ mọ́wó rẹ àfi tó bá polówó yẹn yọnu sí tí o bá yọnu sí a'udhu billahi minash shaitani rajim kí láǹfààní owó tá a gbà lónìí tọ́pàdà wá di ọ̀ràn lé wa lórí lọ́la gbẹ̀ndà kìyàmà nínú nǹkan tẹ́sí Islam tó tún kọ̀ fún wa ó náà ní pé tá a bá lọ bẹ́ẹ̀ nìkan ṣìpẹ̀ ń bì kan àwa lọ bá ṣìpẹ̀ ọlọ́ọ̀ni kí wọ́n gba ìpẹ́ wa wọ́n ti ṣe nǹkan tí ń fẹ́ fún ẹ gbọ́dọ̀ gbowó yà lórí rẹ̀ ẹ gbọ́dọ̀ gbowó ọ̀yà lórí ẹ̀ torí pé ẹ̀yin ẹsẹ̀ ń tẹ́ ẹsẹ̀ nítorí ti Allah ẹ má fi sun pé ẹ fẹ́ gbà nǹkan kan lọ́dọ̀ rẹ̀ ọ wá lọ gbẹ́bùn wa ó bàbá ṣe oore fún ni ọpẹ́ làádú bíi tóore pa àsìkò fún yàn kọ ẹni tí ẹ bá sì pẹ̀ fún ẹ sì pẹ̀ fún torí tọ́lọ́ ni ẹ má gbà nǹkan kan lórí ẹ̀ nínú tẹ́sí Islam tọkọ fún wa tá a fi mọ̀ pé Islam lọ́nà ẹ̀ ń tọ́ bá ti yàtọ̀ sí ìgbẹ́ lásán ni òun náà ní pé Islam kọ̀ fún wa ní sabatul islam kọ fún wa láti pé mi ò ní fẹ́ yàwó màá di bàbá dádúró ìyá dádúró mi ń fọkọ mi ń fẹ́ yàwó a'udhu billahi minash shaitani rajim kò sí nù lànà torí ẹ̀ lànà nabi sallallahu alayhi wa sallam ó ní an-nikahu sunnati faman ragiba an sunnati falaysa minni kágbéyàwó ká lọ́kọ ìlànà mi ni o ẹnikẹ́ni tó bá kọ ìlànà mi tó ní kò pé òun kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn mi torí di eléyìí náà lẹ́sẹ̀ rí tá a máa sin àwọn ọkùnrin tí yẹn bá kàn dàgbà dànù tí ọ̀fẹ́ yà wò á máa sìn lóríṣiríṣi ọ̀nà àwọn onífẹ́yàwó ni kí ló dé kí ló ń tún retí olóhùn oníṣẹ́ lápá tọmọ kókó sì máa sọ pé oníṣẹ́ lápá náà tó lọ kí ọmọ kan mọ́lẹ̀ tó fún lóyún ẹyẹ tó bí máa lè fẹ́yàwó tọba ti pé hàn ọlẹ́ bá ń wáyàwó tọba ti wá ń wáyàwó gbogbo ìyàwó tá a bá wá mu kọ̀ọ́bọ̀n lẹ́jẹ̀ mu èwo ni ọ̀bọ amú tí ọ̀bọ lẹ́jẹ̀ nígbà tí ìsìnkpẹ́jẹ dínkù lára rẹ̀ afẹ́fẹ́ jẹ sí. Akramakumullah bẹ́ẹ̀ bá rí tómi ọmọ sọ pé àwọn ohun òsìrè sọ́gbọ́n ńlá mu à ṣé èsè pé wúrẹ́ bu ọ̀jẹ̀ torí ọ̀rọ̀ ti dójú àmì nu gbogbo ìtàn wá wá fún ọ ní ọ̀bọ ọlá mu ọ̀dájú pé àgùntàn bu ọ̀jẹ̀ rí lédè kúkúrú ìdílé òṣìṣẹ́ bẹ́ẹ̀ náà lọ́mọbìnrin ọkàn dàgbàdànù nílé bàbá rẹ̀ ọ̀nàṣẹ́ wọ́n tún halẹ̀ mọ́ wọn mọ́ ilé bàbá rẹ ilé bàbá tèmi mọ́ wáyé àpò kéésì o kéésì ọ̀rọ̀ kọ yí ọkùnrin gan ilé tiẹ̀ ń kọ́ nàkọ́ fọkùnrin àti wàá pọ́ ọmọbìnrin pé ilé bàbá mi mọ́ wáyé ilé ọkọ rẹ lọ́yẹ kọ́ wa ilé ọkọ rẹ lọ́yẹ kọ́ wa torí ẹ̀ lọ́nà tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam torí ọkọ rẹ kú ó sì ti dàgbà lọ títí lọkọ mi o torí kọ́ máa lọ jẹ́ pé àwọn nìkan máa yọ wá dọ̀ rẹ ẹ wá tó máa ṣe zina ìsìláàmù ṣe léèwọ̀ lọ́kọ kó sinmi nínú tí ìsìláàmù tún kọ fún wa òun náà ní ká tẹra wa lọ́dà tẹra wa lọ́dà pé kíni ìsìláàmù ọgbà kéèyàn wá lọ tẹra rẹ̀ lọ́dà láì gbígbẹ́ afẹ́ tóbi ni àti ọba wa tóbi kí ni wọ́n fi ọ ṣe bí àti èsì pọ́lọ́ ní máa pààyàn fún léyà bákan náà alẹ́ nìkan lọ́mọ ọ̀dọ̀ àwa lọ tẹ lọ́dà ìsìláàmù farama ìṣèkà fún ni ni kí lè fẹ́ tẹ̀ lọ́dà fún ìsìláàmù ọ̀farama nínú tí ìsìláàmù tó kọ́ wa ìsìláàmù ọgbà kẹfẹ́ ẹ̀gbọ́n àtàbúrò papọ̀ haram ìsìláàmù ọgbà káfẹ́ ẹ̀gbọ́n àtàbúrò lásìkò kan náà wọ́n máa jẹ́ ìyàwó fún wa lásìkò kan náà haram. ọlọ́ni wa an tajma'u bayna al-ukhtayni illa ma qad salaf nínú tá a tún ṣe léèwọ̀ fún ṣe ṣáájú kí ìsìláàmù ò ètò ìsìtì ṣáájú tí islam ò tó dé tó máa ń bẹ lọ́dọ̀ yín lẹ́yìn ìgbà tó fi ń sọ̀kalẹ̀ ó gbọ́dọ̀ tún wọn ká ọ̀kan ní ọ̀sẹ̀ kù kọ̀ọ̀kan máa lọ. ìbejì ni wọ́n wọ́n á láwọn ti dá mẹ́jẹ̀mú bí yorùbá lẹ́vù wípé ẹni tó bá fẹ́ nìkan ní ọ̀fẹ́ nìkejì tá ní mẹ́jẹ̀mú òfò islam ọ̀fara máa kọ́ ọ fẹ́ ọmọ ìyá méjì papọ̀ ẹ wá gbọ́ ọmọ ìyá tó lọ́wọ́ bá ń sọ ń bí ó lè jẹ́ bàbá wọn kan náà màmá wọn kan ó lè jẹ́ bàbá wọn nìkan lọ́jọ́ kan ó lè jẹ́ ìyá nìkan ló pa wọ́n pọ̀ bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ò gbọ́dọ̀ wọn papọ̀ haram ni lábẹ́ òfin ọlọ́run. bákan náà ìsìláàmù tún ṣe léèwọ̀ wípé ẹ gbọ́dọ̀ fẹ́ obìnrin kan níyàwó kẹ wá gbé obìnrin míì le kó nítàn wọn jẹ́ àbú àbẹ́gbọ́n bàbá rẹ̀ àbábúrò àbẹ́gbọ́n màmá rẹ̀ ìsìláàmù Muhammad sallallahu alayhi wa sallam ọkọ̀ fún wa láti fi obìnrin níyàwó káwá fẹ́ àbúrò màmá rẹ̀ abẹ́gbọ́n màmá rẹ̀ káfẹ́lé àbúrò bàbá rẹ̀ abẹ́gbọ́n bàbá rẹ̀ káfẹ́lé haram ni nítorí kíni torí yóò tú mọ̀lẹ́bí wọn ká yóò di ẹ mọ̀ pé àwọn obìnrin tó máa ń jà kò sí tí wọ́n fi búra wọn tò wọ́n máa búra wọn gbogbo ní kálukú bá mọ̀ lálébù ẹnìkejì wọ́n fi búra wọn mọ̀lẹ́bí wọn fọ̀ torí rẹ̀ Islam ò káfẹ́ obìnrin kan lé obìnrin míì kí ẹnìkan nu wọn wá jẹ́ àbúrò abẹ́gbọ́n bàbá ẹnìkejì àbúrò abẹ́gbọ́n ìyá ẹnìkejì haram ní lábẹ́ òfin ọlọ́run nínú ti islam tó tún kọ fún wa tá a gbọ́dọ̀ dènà sí táwa fi mọ̀ fún lọ́nà nítorí bá ti yàtọ̀ sí kìí sọ̀nà òun náà ni màá fẹ́ ọmọ rẹ kí n lè fọ́ tèmi náà fún ọ haram ní lábẹ́ òfin ọlọ́run wípé jẹ́ àjọṣe pàṣípààrọ̀ èmi ọ̀fẹ́ ọmọ rẹ torí kémi náà lè fọmọ tèmi fún ọ sọdá àkí ò ní sí sọdá àkí tí ọba wà náà ni pé a ti fọmọ pààrọ̀ ọmọ haram ni lábẹ́ òfin Ọlọ́run àbí fọmọ tiẹ̀ káfi pààrọ̀ àbúrò tèmi haramu ni lábẹ́ òfin Ọlọ́run wọ́n ń pè ní nikahu shighar anabi muhammed sallallahu alayhi wa sallam ó lè wà ní. bẹ́ẹ̀ náà ni nínú àwọn nǹkan tí islam tún kọ̀ fún wa ó náà ní nikahul mut'ah káfẹ́yàwó pẹ̀lú déè títí dìgbà báyìí iná ni igi yóò jó tán láì jẹ́ káàdì pé mo fẹ́ yàwó yìí o oṣù mẹ́fà ni oṣù kan ni ọ̀sẹ̀ kan ni ọdún kan ni haram ni lábòfin ọlọ a máa fẹ́ yàwó pẹ̀lú ẹ̀mí pé àjọ máa bẹ títí láéláé ni ikú ni ọ yàwó àmọ́ ká wá fẹ́ yàwó pẹ̀lú déètì nígbà tí èsì sẹ́kọ́ńgílá ike gbà báyìí ni ìnìgbéyàwó yìí ó jó tán ọlọ́mọdé ẹnikẹ́ni tó bá fẹ́ yàwó bẹ́ẹ̀ ó ti ta kòfin ọlọ́run ọba wa á tù wọn ra. irú rẹ̀ òun náà ni ìlànà àwọn ṣíà àwọn ẹni tó ṣe pé wọ́n ṣìnà ìlànà tiwọn tó máa fífa àwọn ọmọ ọ̀dọ́ ipe kí wọ́n wá darapọ̀ mọ́ àwọn òun náà ni nìka olùmúta ipa yìí ń bẹ lọ́dọ̀ ta wọn láti fẹ́ yàwó tìgbà kan kọ́ ló lè fẹ́ fúnjọ́ kan ó lè fẹ́ fọ́sẹ̀ kan ó lè fẹ́ fóṣù kan ó lè fẹ́ jù bẹ́ẹ̀ lọ so àwọn ọmọ tára wọn gbé pípé fáwọn fẹ́ ṣe zìnà ọ̀nà sílẹ̀ fáwọn bẹ̀ wọn so ìdínú tó fi jẹ́ pé lọ́dọ̀ táwọn ọ̀daràn wọn yẹn làwọn ti máa ṣe tí wọ́n ń pè ní nikahul muta ẹ̀sìn táàmù sílẹ̀ wọ̀ nikahul muta yẹn wọ́n wàá sọ jáde nínú ìgbà tí wọ́n máa ń so yìgì pé yìgì yóò yóò máa ṣiṣẹ́ títí ìgbà báyìí tí gbàǹbá ti pé kálukọ́ kan lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni kò bùkátà kọ̀ sílẹ̀ ẹ̀ ti túká ẹ̀ ti túká islam ò tún fara mọ́ pé ọfẹ ọmọbìnrin òtóbìnrin tó ọfẹfẹ bàbá rẹ̀ ti gbà wọn wá ń so yìgì nígbà wọn ń so yìgì yẹn wọn wá ń ní lẹ́mìí ike eh, ẹ máa yọ ẹ máa dunnú o èmi ìní fẹ ọmọ yìí dọdún kan lọ dọdún kan bá ti pé wọn kọ lẹ ní islam ò fara mọ́ haram ìlẹlẹ tọlọ ń bá ní ká lọ mà pé tó ń rò lẹ́mìí rẹ̀ ni àníjẹ́ yìí gìyàn ó so tó kú dẹ̀dẹ̀ tó kù sẹ́jú akàn tí wọ́n so yìí gìyàn àníjẹ́ wọn so nítorí pé islam ọ̀farama jàǹbá ńlá lélẹ́yìn ìjàmbá ńlá lélẹ́yìn tọ́lọ̀ ń bá padà kọ́pẹ́ kọ́ra yín ńlọ bí ẹ má lè mi pé kò ní jù bàbá yìí náà ẹnikẹ́ni tá a bá mọ̀ pé ti ń bẹ lẹ́mìí rẹ nu àníjó róbìnrin fẹ́ o bí kí ọ̀rẹ́ ó ti sọ fọ́rẹ̀ wípé bàbá yìí ní fi lẹ́dà tó bá yà máa lé ni ọ̀rẹ́ yìí tètè tú fò eléyìí ò sínú kó tó a sì rí ọ̀rẹ́ rẹ o ọ̀sánná ọ̀sánná da tí islam ń fẹ́ ni eléyìí jẹ́ báwọn. bákan náà nínú tí islam tọkọ fún wa òun náà ní pé haramu ni lórí ẹ̀yin ọkọ láti máa bá àwọn ìyàwó yín lò gbára ihò haramu ni lábẹ́ òfin ẹnìkan kan gbọ́dọ̀ dánwò tí wọ́n bá dánwò èèyàn dandan èèyàn dáràn nítorí pé irun táwọn èèyàn anábì lò aleyhi salam tí wọ́n máa ń ṣe láàrin ara wọn nu ọkùnrin sọkùnrin wọ́n máa kìdíbọ bí tí ẹnìkejì wọ́n gbà yàgbẹ́ haram tọ́ba wa jẹ́ pé ìyàwó rẹ ni haram o gbọ́dọ̀ kìdí rẹ gbọ́ bọ inú òhò tí ń gbà yàgbẹ́ rárárárá àmọ́ làwọn bá gbà fún ọ pé o lè bá ìyàwó rẹ lò wájú o lè bá lò gbẹ̀yìn ó lè bá lò gbẹ̀gbẹ́ ọba àbá lò nídùú ọba àbá lò nídọ̀bálẹ̀ ọba àbá lò ní ìlóso gbogbo bá bá ṣe tí ọlọ́run àmọ́ àyè ibi tí wọ́n máa gbà tọ̀ tí wọ́n máa gbà bímọ òun náà ló kìdí rẹ̀ bọ̀ òfin ọlọ́run ọba nìyẹn torí di eléyìí a gbọ́dọ̀ ṣọ́ ara wa má ti sanra ẹjẹ pé pé ebi awo mi ni ebi awo alájọ wa ẹnì kọ́kọ́ òkú rí wa tẹ tí gbogbo èèyàn bá rí sọ́nà ò rí ọ sọ́nà ọbẹ̀ ẹlẹ́dàá ò rí ọ bákan náà nínú nǹkan tí islam tó tún kọ fún wa táwa fi mọ̀ pé islam lòdodo ó ní tí ọmọ ẹ̀yà wa kan bá ti bóbìnrin kan sọ̀rọ̀ ọ̀fẹ́ pé mo fẹ́ fi ọ tóbìnrin sì ti fi ìfẹ́ rẹ̀ hàn pé òun gbà ó kàn kù kí wọ́n so yìgì ní ìwọ ọ̀gbọ́dọ̀ tún wá lọ ọbẹ̀ kí wọ́n sọ pé ọ̀fẹ́ fẹ́ máa o islam ọ̀farama torí ẹ̀ ló ṣe jẹ́ pé islam ọ̀gbà kápẹ́ lórí mi nítorí kéésìkéésì ọmọ bàbá wa ń bẹ̀ ọ̀fẹ́ fẹ́ obìnrin èwo ni a máa discuss afẹ́ mọ́ wa ara wa afẹ́ ma ṣe ara wa ẹ lè mọ ara yín onígbà tẹ bá fẹ́ ra yín torí délé àmọ́ abásìkò jẹ́ lórí irọ́ ẹ mo tún wá lọ ẹ ti tó ti pẹ́tẹ́ ti wá ẹ sẹ́yìn fẹ́ fẹ́yàwó nu kí ni ọba máa wá sí kí ni ọba máa wá sí ẹ kí èso àwọn ọmọ ti ń pariwo yẹn kí ni ọba máa wá sí nígbà tó ti pọ́ sọ fún ọ kó n fẹ́ fẹ́ ọ wọn náà ti fi hàn pọ́ fẹ́ kí wọ́n á ní wàhálà kí ni karambani kí lọ́ fẹ́ máa wá sọ. So torí di eléyìí ẹni tó bá ti pọ́n fẹ́ sóbìnrin kan tẹ̀ ma ẹ gbọ́dọ̀ dá sí i ó dìgbà tó ń bá tó sọ pé òun ọ̀fẹ́ má àbí tó bá sọ fún yín pé ẹ̀yin náà lè lọ wá èmi ọ̀fẹ́ má. ẹ̀rí nínú tí Islam tún mú wa ilé òtẹ́jú àmọ́ pọ́n lódodo òun náà ní pé ọmọ tó fẹ́ lọ lé ọkọ bákan méjì ni ó lè jọ́ ọmọge ó sì lè jẹ́ abilékọ Islam ó ní ọmọge tá a fẹ́ fi lọ́kọ yẹn àmọ́ wa fi tipátipá a fi mú ni pé àti fi ọ̀fun àti fi ọ̀fun náà kò sí ní tó lè ṣe islam ọ̀fara mọ́. anabi sallallahu alayhi wa alihi wa sallam oní albikuru tusta'dhan was-sayyibu tusta'mar. wọ́n bá ti jẹ́ pé abilékọ la fẹ́ fi lọ́kọ anabi ni a gbà àṣẹ lọ́dọ̀ ni. èyí tọ́jú ọmọge ìyọ̀ǹda èyí tọ́jú abilékọ àṣẹ yọ pa wá láṣẹ pé ẹ fi mí lọ́kọ eléyìí nù ńbolo ti lè ríru eléyìí tí ìbá ṣe nínú ẹ̀sìn Islam kò síbi tó ti lè rí ẹni tó bá sì ní irú rẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn gbé wọn wà gbẹ́bùn. ẹ̀sìn Islam tún sọ fún wa ó ní ẹni tá a bá kọ̀ sílẹ̀ kò gbọ́dọ̀ fi ti ń bẹ nínú àpòbí rẹ̀ pamọ́sọ́kọ tọkọtọkọ lẹ̀ kọ́ a sọ pé ńgbà tó lórí ibú rẹ̀ ti kọ́ lẹ̀ ọ́ lọ́ọ́ fọ́ oyún tó wà nù rẹ̀ ọ̀ lọ fọ́ dànù ni tó lórí ibú yìí ló tún bímọ fún tó pé ọkọ gbogbo èdè e lórí ibú lọ́dọ̀ obìnrin pàápàá tó bá ti kọ́ lẹ̀. tó ọlọ́wọ́n bá ní wala yahillu lahunna an yaktumna ma khalaqa Allahu fi arhamihin kọ̀tọ́ sáwọn obìnrin tẹ́ kọ̀ sílẹ̀ ike kí wọ́n gbé ntí ń bẹ nínú àpò bí wọ́n pamọ́ fẹ́ni tọkọ̀ wọn lẹ̀ torí pé ó ṣeé ṣe kọ́tẹ́pọ́nìtì tọ́wọ́ á ti torí ti kọ́lẹ̀ omi ìlé sọ oyún yun kọ́ lọ bímọ kọ́mẹ́jẹ kọkùnrin ọmọ sí omi sì lè lọ fọ oyún yẹn dànù ìgbẹ́ káwọn kékeré níta ló tún fẹ́ bímọ fún olórí bú ọ gbọ́dọ̀ dán wò ẹ̀sìn làwa ń ṣe kí sàṣà ọ gbọ́dọ̀ tẹ̀ láti ọlọ́run tó ń ti kó ti kọ́lẹ̀ ẹnìkan ò sì sí tínú rẹ̀ ń bí ọ tó láyé yìí ọ gbọ́dọ̀ gbé àmánà rẹ̀ ti ń bẹ nínú àpòbí rẹ̀ pamọ́ sí ń bọ́ lọ ríru eléyìí tí ì islam nínú tó tún kọ́ fún wa ẹ̀yin ọkọ àti ìyàwó islam ọ̀gbà wípé ńgbà tẹ́yìn méjèèjì tẹ́ ń bára yín ṣe ṣáàní tẹ́ ń gbádùn ara yín nulẹ̀ ẹnìkan kan ò rí yín ẹnìkan kan ò gbọ́ yín ọkọ wa lọ jókòó láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ ó wá ní ẹ wá kí n sọ nǹkan kan fún yín bóò lèmi àti ìyàwó mi ti máa ṣe òun gẹ́gẹ́ bí ẹranko aláìlólọ́wọ́ asínwín àbí kí ìyàwó náà kó náà wá jókòó láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ kó ní ha àṣìbá ni nǹkan máa rí ẹ ti ń ṣàlàyé fún yín òun gẹ́gẹ́ bí àdáńdíndín aláìgbọ́n ọ̀bọ àwùdùlà ẹ̀sìn islam ṣe léwọ̀ àṣírí òun náà nígbésí ayé ọkọ àtìyàwó tẹ́nìkan kan tí ò gbọ́dọ̀ rí tẹ́nìkan kan kò gbọ́dọ̀ gbọ́ nípa rẹ̀ nítorí pé tẹ́nìkan bá fi lè sọ ti ń ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtìyàwó rẹ̀ fún ẹlòmíì ó ti jàǹbá ìyàwó rẹ̀ ó ti jàǹbá àmànà wọn náà ti jàǹbá ọkọ rẹ̀ ó ti jàǹbá àmànà bákan náà islam ọkọ fáwọn obìnrin láti báyé àwọn ọkọ wọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin onáà ní kọ̀kọ̀ láti dàgbèsè ayé ọkọ rú láti gbé ọmọ tàbí ọmọ ọjọ́ keje gbogbo àwọn èèyàn wọn ọmọ ní kọ̀kọ̀ wọn gbá burú nípa rẹ̀ rí wọn gbá ruwo wọn gbá riwo rẹ̀ rí ẹnìkan kan wá láti wá dá fìtínà lẹ̀ sí rí ìyàwó tó fẹ́ yẹn ló gbé ta bí ọmọ ọjọ́ keje. a'udhu billahi minash shaitani rajim islam ṣe lè wọ̀ má gbàgbé kó fẹ́ ọ nítorí kí gbèsè ayé rẹ kó lè bá a tún dá sí ni nítorí kí tiẹ̀ náà lè bá sún wa ìwọ ni fìtínà ìwọ ni wàhálà tí o bá wọ̀ fún ọ tí o bá wọ̀ fún ọ fílẹ̀ kọ́ lọ fẹ́ lómi kò sí wàhálà ń bẹ̀ wọ́n fi tipátipá tú láti fẹ́yàn ìwọ láriwo ojoojúmọ́ ìwọ ni fìtínà ojoojúmọ́ èpè lójoojúmọ́ èébú lójoojúmọ́ a'udhu billah Islam ó tún kọ́ fún wa láti jẹ́ pé. àwọn ìyàwó wa a máa wá fi gbólóhùn máa kọ́ ọ lẹ̀ máa kọ́ fi dún máa wọn jojúmọ́ islam ọ̀farama àti ìyàwó bá ọ báwí bá ọ̀nà tó ti báwí kì í wá ṣe pé ọ̀rọ̀ nídìí tọrọ sórí bí ń bọ̀rọ̀ rẹ lọ máa kọ́ ọ lẹ̀ o ọ̀dà ọ̀dà ọ̀dà ó kú tí kí ni ó ṣe kí ni tẹ́sí náà tó kọ́ ọ lọ ìhàlẹ̀ ti jù sẹ́lẹ̀ lọ ẹjẹ́ ọ̀sẹ̀lẹ̀ subahánàlá ìyẹn tẹ̀pin torí ẹ kéèyàn ọmọ sọ ọ̀rọ̀ sọ ìyàwó bá sè ọ èèyàn ní obìnrin èèyàn lọkùnrin kò à ń sẹ̀ ẹlẹ́dàá wa à ń bọ̀ sí wa bá tó fi yé ńgbà tí èsì kú náà kọ́ ti ń ṣe tó ti sọ fún gbọ̀nà tí ó fi gbọ́ tí ó fi gbà wàláhì ó padà sọ pé òun sọ kó forí jìn kí ló tún fẹ́ gbà lẹ́yìn rẹ̀ Kàkà máa padà lé obìnrin lé ọkọ ó ti ṣe gbogbo àìdá yìí gbogbo èèyàn sì tún sọ fún ọ pé bẹ́ẹ̀bẹ́ yóò gbà ń kí ni ta ló ń ọkọ ò rí pé o ronúpìwàdà ọkọ ò rí pé o ti pé n tó ṣe yí ọ̀dà o fẹ́ padà títí o fi lọ ọlọgbẹ́ nìyẹn ọlọgbẹ́ nìyẹn o ṣera rẹ jìnnà nìyẹn kọkùnrin kó wá jẹ́ gbogbo ọ̀rọ̀ tó bá ti ṣẹlẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ òun kọ̀ lẹ̀ wọ́n bá kà pé wàá ọ̀rọ̀ mi tó ṣẹlẹ̀ òun tó kọ̀ lẹ̀ wọ́n ní torí tẹ́yìn bá fọ́ òsè kó ó kéré sí kíkọ́ ọ̀lẹ̀ kíkọ́ ọ̀lẹ̀ ń tiẹ̀ kọ́mọ́tì ìjáde ni ó ti sẹ́ ó ti sẹ́ wọ́n yìí sì fi sáwàdà ọba tún wíẹ́lẹ̀ kẹta ìgbà tó ti sálá kọ̀ọ̀kan àwọn onílàrá ẹ̀ ti sọ pé ìwọ ọkùnrin yìí ìwọ ọkùnrin yìí garagaran rẹ pọ̀ ó ní after all èmi àtọ̀rẹ́ mi la jọ fẹ́yàwó ńgbà kan náà kò tí ìjọ́dún kan àbọ̀ lọ ni pé ọ̀rẹ́ ta a jọ fẹ́ yàwó ń gbà kan ó ti fún yàwó rẹ̀ méjì báyìí ẹ láì jẹ́ ti fún ìyàwó tíkọ́lẹ̀ méjì ẹyọ kan ló ń sì sẹ̀sẹ̀ ń gbá báyìí sẹ́ni kan àbọ̀. akara àwọn èèyàn sọ pé ṣé pé ọdún kọ̀ọ̀kan ló fún ìyàwó yìí ní kíkọ́ arákùnrin yìí sáà pé kò rí bẹ́ẹ̀ nígbà tó ti ní kó òun ṣe sùúrù òun ṣe sùúrù lédè kúkúrú kò pẹ́ kó jìnnà ó padà dé ẹni tí mẹ́ta pé fún ìyàwó rẹ̀ o ẹsì máa kófin ọlọ́wọ́n bá ní pé fa in tallaqaha fala tahillu lahu min ba'du hatta tankiha zawjan ghayrahu ọlọ́ni tọ́ba tí wàá kọ́ lẹ̀ tọ́ba pé mẹ́ta obìnrin yẹn ti dèwọ̀ fún ọ obìnrin yẹn ti dèwọ̀ fún ọ kọ́tọ́ kó tún fẹ́ obìnrin yẹn má títí tí ó fi lọ́kọ míì tọ́ba wa lọ́kọ mi kì í ṣe pé wọ́n bọ̀ fẹ́ kọ́ lẹ̀ kó lè bá a tún fẹ́ o wọ́n bọ̀ fẹ́ máa bá a gbé títí láéláé tọ́lọ́mùbá ní kí àìgbọ́ra ẹni yé kan wá ṣẹlẹ̀ láàrin tiwọn lẹ́yìn tí gbèsèrègbè tí gbèsèrègbè tí wọ́n ti pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ pẹ́pẹ́ bíi ogún ọdún bíi ọgbọ̀n ọdún bẹ́ẹ̀ yẹn so onítìnnà tún á kọ́ lẹ̀ wọ́n á tún bá pàdé sí tìpé ah bóò ní ìwọ sàfú ẹ̀wọ̀n náà ní sàfú náà lọ sí yẹn tìpé ah ṣé o sí lọ́dọ̀ ẹni tó fẹ́ òun ò sí bẹ̀ mọ́ ṣé òun tún lè padà fẹ́ ọ lè padà fẹ́ ní ìsìn ìwọ náà wò àìpé orí obìnrin tí wọ́n di àbí òye sẹ́nìkan ọ̀bọ rírí o ti wá nágbára o ti nágboro ìsìn ni wọ́n tún wá padà bẹ̀ òfin so that fi sọ́yàwó rẹ̀ akamakomọlá àmà wa fi kíkọ obìnrin lẹ̀ àmà fi ṣeré kò sínú pé èèyàn tọrọ pé nínú tọ́lọ̀ ń sẹlẹ̀ wà ní anabi muhammed sallallahu alayhi wa sallam olóbìnrin yòówù tó tọrọ lọ́dọ̀ ọkọ rẹ̀ kọ́kùn lẹ̀ láì sí ìdí pàtàkì kan kò ní gbóòórùn obìnrin kan ò tọrọ wípé tó o fẹ́ mi pẹ̀lú ọjọ́ gbé àfi kọ orogún mi yìí sílẹ̀ o lè kọ́ lẹ̀ ajẹ́kọ́ ọmú kan láàrin àwọn méjèèjì kí n ṣe kọ́ lẹ̀ ọwọ́ agbébì náà bákan náà kọtọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa kóbìnrin ọmọ mú owó ọkọ kọ́ máa ná bó ṣe fẹ́ láì gbà yọ̀ǹda ọkọ haramu ni lábẹ́ òfin ọlọ́run ọba wa ẹ rí i pé láyé sùn ayé ti da ayé atm àwọn obìnrin míì látàrí pé inú ọkọ ń dùn wọn jọ ń ṣeré pẹ̀lú ìyàwó ọkùnrin míì náà akuku gbọ́njura wa lọ òun náà wàá máa sọ gbogbo àṣírí fóbìnrin wíkẹ́ sórí sambix tí mo lò yẹn píìnì tiẹ̀ àbí òye tó wàá gbé báyìí báyìí báyìí ni pé ok kò burú four digit number yẹn ni ẹ ok bẹ́ẹ̀ ni afa òun òun tí ò gbére fe tí ò gbére fe ó ti lọ báńkì ó kékeré bọ̀ báyìí wọ́n ní eh, five hundred and something thousand ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sì ní tọ̀ òun fẹ́ gba two fifty sẹ́mi eh, pé ẹni tó gbọ́n ní kọ́ ẹni tí ọ̀gbọ́n lọ́gbọ́n ìwọ sì lọ báńkì tààrà òun wò pé òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni òun rà láti àfa ńgbà tí èèlọ ọbẹ̀ tí ó kù fifty thousand sọsẹ ma pé i love you òṣìṣẹ́ àbí òṣìṣẹ́ òṣìṣẹ́ owó tóbìnrin rí lẹ islam ọgbà kó mu kọ ná láì gbà yọ̀ǹda ọkọ ambọ̀sibọ́sí pọ́lọ́ máa kó ọkọ báńkì nígbà tí èso lè bákan náà islam ó ní obìnrin o kò gbọ́dọ̀ sá fún ibùsùn ọkọ ọ gbọ́dọ̀ sá fún ibùsùn ọkọ rẹ tọkọ rẹ bá pé ọ ọ gbọ́dọ̀ sàì dáhùn torí káwọn mọ̀lẹ́kọ̀ ọmọ màá làánà rẹ eléyìí òfin ọlọ́wọ́n bá ní ìsìláàmù tún ní tí bàbá wa bá kú nígbà tí bàbá wa kú nínú àwọn ìyàwó tí bàbá wa fi sílẹ̀ ọmọdé pélébé kan wà ń bẹ̀ tó ṣe é pé kò tí ì bímọ gan fún bàbá wa àwa àmọ́ wa wò pé sọ́yẹ ká fi eléyìí lẹ̀kọ́ máa lọ ni hmm, ọ̀kan náà ọmọ bàbá bá ní ń fẹ́ ọ̀daràn ni ọ èèwọ̀ ni lábẹ́ òfin ọlọ́nkẹ́fẹ́ yàwó bàbá yín الله ولا تنكحوا ما نكح آباؤكم إلا ما قال سلف إنه كان فاحشة ومقتا وساعة سبيلا قسيت كلاي طلم في أبو رمي تايفون إنو أم في يو قد الزنا مجي للهم فنين متعن ولا تقربوا الزنا إنه كان فاحشة وساعة سبيلا شو مانبا طلم في سطوة ما في يو باباين ولا تنكحوا ما نكح آباؤكم إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا ọlọ́ni ẹ gbọ́dọ̀ dáwò ẹ gbọ́dọ̀ dáwò fẹ́ẹ́ fi àwọn ìyàwó tí bàbá yín ti fẹ́ rí ẹ gbọ́dọ̀ dáwò nítorí pé aburú ni ìṣekúṣe ni ntọ́nà wọn bá ti bínú ni ó sì jẹ́ ojú ọ̀nà ìjọba. àmánù gbèsè ayé wa lónìí ẹ máa gbọ́ lọ́tún ọkùnrin kan kú olówó ni ó fa àwọn ìyàwó lẹ̀ àwọn ìyàwó kékèké kan tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ sẹsẹ mọ kọ daran náà lẹ lómi yọọ fẹ́ ju mẹ́rin lọ torí tí wọn bá sọ pé àwọn ìyàwó kékèké kan tó fẹ́ ẹ̀yin náà tètè pé padà mélòó wá ní ìyàwó rẹ̀ ńgbà tó kú má tó sọ pé àwọn ìyàwó kékèké kan tó fẹ́ ńgbà tí èsì wọ́tàmílọ̀ tí èèyàn kó kálí tó ẹ̀yin wọn abẹ́rẹ́ pé ìyàwó mélòó ni bàbá fi ilẹ̀ o ìyàwó wọn lọ mẹ́sàn-án ẹ́ sọ̀tẹ́ mọ̀ pé lẹ́yìn tó ń ti pé àwọn ètí bàbá yẹn fẹ́ tọ́fẹ́ kẹ́yìn wọ́n ṣe ìyàwó rẹ̀ tó látòrí mẹ́rin ọ̀ràn ló ń dá zina ló ń ṣe tó ń ti pé kọ̀ọ̀kọ̀ wọ́n ṣe ìyàwó rẹ̀ ò gbọ́dọ̀ tún fẹ́ wọn torí pé gbogbo ẹ tí bàbá rẹ̀ ti bá lò bá wọn a'udhu billahi minash shaitonir rajim nígbà tí èsì pé yàn ọ̀gbádùn ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ìyàwó bàbá yín lọ́pọ̀lọpọ̀ láwùjọ Yorùbá wa yọ kọ́mọ̀ ọ kọ́mọ̀ bàjẹ́ ó bímọ a'udhu billahi minash shaitani rajim èèwọ̀ ni lábẹ́ òfin ọlọ́ kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́ bákan náà nínú àwọn nǹkan tó tún jẹ́ èèwọ̀ òun náà ni pé obìnrin kan tó ti lóyún fẹ́ lómi ẹ wá fẹ́ ìsìláàmù ọgbà kẹfẹ́ à ń bọ̀sibọ̀sì pẹ́ balò tó ń lóyún ẹlòmíì nínú rẹ̀ tẹ̀rígbà tó ti lóyún fẹ́ lómi yẹn kò sí ìdí tẹ́lẹ̀ so lórí rẹ̀ tí ó lágbára kò lè jẹ́ yìgì ó dàbí okùn tá a so ni tí ò kóra wọn àwa ń tarọ́ ń kókó nú atẹ́gùn ẹ̀ rí nǹkan kan so. à ń bọ̀ sí bọ́sí pé àwọn abá lò pẹ̀lú oyún ẹlòmíì nínú ìsìlámù ọ̀farama tó bá wá pé wọn náà lọ dáràn náà tọ́gbọ́ dáràn tiẹ̀ náà ṣe zìnà bẹ́ẹ̀ bá so pẹ̀lú oyún yẹn kò tó èèwọ̀ ni lábẹ́ òfin ọlọ́run nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá sọ pé wa ulatul ahmali ajaluhunna ay yada'na hamlahunna gbogbo àwọn aboyún wọn gbọ́dọ̀ jẹ́ pé wọ́n so igi fún nígbà tí wọ́n wà ń kó ẹni tó fẹ́ lọ́kọ ó dìgbà tí wọ́n bá tó bí ń tọ́ wà nínú wọn. torí ẹ gbogbo oyún tí gbogbo oyún tẹ́ ń so yìgì lórí kése yìgì irọ́ lásán nítorí pọ̀pọ̀pọ̀ náà ti ń ṣe lé wọn òkúkú máa ń kankan pẹ̀ sí ọlọ́ àwọn olódò burúkú tí ọ̀dà kankan máa ń pẹ̀ sí ọlọ́ tẹ́kàn rówó ra láwàní tó ń wọlé fìlà ẹ̀yìn ìbá àmà nípa ẹ̀sìn ọlọ́ wọn làwọn so yìgì wọ́n wá sọ fóbìnrin wọ́n sì sọ igi irọ́ torí igi irọ́ náà wọ́n sọ bó wọ́n sọ ní islam wọ́n kúkú mà wọ́n kàn mọ́ ọmọ wa níbi táàmà bàbá bàbá ìyàwó ẹ̀ dìde talẹ̀ fẹ́ fọmọ ayín fún ẹlọmọ àbí dírámà bàbá sálá ìpè ẹlọmọ ẹ̀ fẹ́ fọmọ náà ọmọ bá lọ mú jáde wọ́n sì lé ní kọ́mọbìnrin náà lọ mú jáde tó bá mu jáde bàbá ọkọ ònà òdáde máa bọ nígbà tí wọn náà kúkú mẹsìn abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n ní báwọn ṣe ṣe nù tó wọ́n dùn bẹ́ẹ̀ bàbá yà wọ́n náà dùn bẹ́ẹ̀ wọ́n ní ẹ mọ́ máa yẹ fà fún bàbá ọkọ bàbá yẹ fọ́ fún o ẹ bàbá rẹ̀ fọmọ fún ọmọ ní ọmọ bọ́ ọmọ sùn a'udhu billahi minash shaitanir rajim tó ń bá àwọn òkúkú máa ń kankan pẹ̀sìn ọlọ́run ètò wọn bá fi kọ́ kí ó wá kà wọ́n kọ́ wọn ò tí ì so igi ó igi rọ́tọ́ ń so yẹn wọn ìyàwó dìde ọba dìde lójú agbo lọ́jọ́ kò lọ́kọ rẹ̀ ń tán la ilaha illallah la lójú gbogbo yín àyìn náà sì wòrán sẹ Allahu Akbar Allahu Akbar pé à ah, olódò ń gbogbo yín ìtumọ̀ rẹ̀ nípa Allahu Akbar òkèdè olódò lọ́wọ́ à ń bí o. ààrẹ nìkan jágbe máa wá pé kótó kò ń ta ta ni ọ̀dà tí pé wọ́n kí ni wọ́n tó tira wọn sí ọ ọmọ ọba tí lọ́wọ́ ni ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ń jẹrà ẹni pípa ní pẹ́. ẹ̀yin ni yorùbá máa pẹ́ hmm, ìgbéyàwó ńlá rí irọ́ burúkú torí akramakumullah ẹja máa kí ẹsẹ̀ sin wa ọ̀ràn àdánù ọmọ tí dẹ̀tọ́ fún un kí ló fẹ́ lọ jókòó lórí itan rẹ̀ sí. a'udhu billahi minash shaitani rajim bákan náà ìsàmù wa ó ní ìyàwó yín ni ó ń lẹ́ ń bá lò ó ẹ gbọ́dọ̀ pẹ́ ẹ̀ ní dàsí lára àfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ha islam yìí ti dáa pọ̀ ìyàwó rẹ̀ lọ ń bá lò ó wá kú dẹ̀dẹ̀ kọ́ dà ọ gbọ́dọ̀ ṣàìdàsí lára àfi kọ́ sọ pé òun lóní má dàsí mi la ẹ dákun bò lè rí léyìn láyé tọ̀rẹ́tọ̀ rẹ̀ ni ikú kọ́ dàsí lára tóun ọba wa fẹ́ kọ́ dàsó ńlá yóò sọ àwọn àdí múnádóko tí wọn náà fi ní tọ̀ kò sí wàhálà ilé ìjọba àwọn. bákan náà ìsìláàmù ní tẹ́ bá rìnrìn àjò alẹ́ lẹ́ẹ̀fì wá wọlé ẹ gbọ́dọ̀ lọ báyàwó yín kẹ ká máa lé lálẹ́ yìí láì jẹ́ pé ẹ ti sọ fún lẹ̀ pé ó ṣeé ṣe kọ́ pẹ́ wa o ẹ dákun ẹ wò lànà nítorí pé yóò wù ìyàwó ẹlòmíràn máa kọ ẹbí lèmi ni torí yóò wù ìyàwó kọ́ má gbé lala pàdé ìpàdé ọkọ rẹ̀ sẹ́mi pé tá a bá ti sùn kò sí ní tí ò ṣẹlẹ̀ tá a bá ti sùn ibi abáfilélẹ̀ ọ̀rọ̀rùn kí tó máa jáde gbàbẹ̀ yọ wá di kọ́ falala síyàn lẹ́nu ìyàwó tí ń fẹ́ kọ́ máa rí dáadáa dáadáa òun débi kọ́ máa wò pé sáwọn obìnrin tiẹ̀ máa so àkàràmọ̀kùnmọ̀lá ìyàwó ńlọ wá gbé lala pàdé rẹ̀ sọ ma pé eléyìí tó bá sẹ́kù náà ọpọlọ rẹ̀ ó lè máa fi wọ pé kéènì wọ́n tó ẹ̀kọ́ ọmọ falala sẹ́nu ìsìláàmù ni má lọ jábà lóru ìyàwó rẹ̀ ni ó ti máa pé àti wà lọ́dọ̀ bàbá yìí o so ìwọ́n sì lọ kòtòǹgòrà aago márùn lọ́n sọ pé wà ọba ọdọ ah, ọba sí kòtò ńgora ó lè pẹ́ o ó lè pẹ́ wa àmọ́ gbogbo bàtà bá dé sí ń wàlé òun náà ti múra alẹ́ dìọ̀ kéésì ti já o tí o yóò ti múra pé Islam ó ní tí wàá yàwó tán ìyàwó tẹ ẹ ti fún sọ́dáàkì ẹ má fọgbọ́n gba sọ́dáàkì ń padà gẹ́gẹ́ bí ti ní ìgbà tí ìkọ̀sílẹ̀ bá wáyé bí kápóbìnrin ló ṣe má so wọ́n máa wá béèrè pé èló lọ́kọ́ fún níjọ́ tó fi ọ́ ó lè ló fún five thousand àmọ́ náà ló tún ti dọ́gbọ́n gba five thousand padà islam ọ̀farama ìjàmbá wọn ń pè lẹ́yìn kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run àyàfi tó bá pé ìyàwó lọ yọnu sí òun ló fún ọ ní sọdá kí n padà ló gún ọ kò sí wàhálà ń bẹ islam ò sì gbà ká máa fara níyàwó wa kó lè bá àkọ́kọ́ wọn bọ̀ wàhálẹ̀ ńjọ́ kan ama fara ní àníjẹ́ gbèsè ayé rẹ̀ onítùmá kó lè bá a sọ pé ó ti sún mi èmi fẹ́ máa lọ ìsìláàmù lẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ torí pé èèyàn ló náà ẹ rántí pé ọmọ ẹnìkan ló náà tẹ bá lé ọba bàbá màmá rẹ̀ ìbànújẹ́ ti bá wọn nù ìgbà táyìn sì ti fẹ́ ìdùnnú ti bá wọn kò sì sí tàbí ṣùgbọ́n kìí ṣe màláìkà lẹ́fẹ́ èèyàn lẹ́fẹ́ yóò láwọn àṣìṣe yóò ní dáadáa ẹ̀yin náà láṣìṣe ẹni dáadáa bí ti ṣe ń ṣe sùúrù fáìdá yín ẹ̀yin náà ṣe sùúrù fáìdá tiẹ̀ náà kó lè bàa jẹ́ pé ẹ̀jọ̀ pẹ́ fúnra yín ìsìláàmù ọgbà kó wàá jẹ́ pé máa fara ní obìnrin lórúkọ pé tó bá sú ọ lọ ìsìláàmù ọ̀fẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin ìsìláàmù ṣe lé ìwọ̀kẹ́ máa gbọ́ àhàn gbogbo ọ̀sọ́lẹ̀ máa gbé jáde gbogbo ayé ní ọ̀dà yín mà gèlè ta pampa gbogbo ẹ̀wù gbàlódé wọ́n wá fún mádì gbogbo òdi ọ̀yọ́ bàǹbàǹ a'udhu billahi minash shaitani rajim islam ọ̀farama islam ó sì ní tẹ́ ẹ bá fẹ́ dádì fóbìnrin ẹ má fa gbogbo awọ awọ abẹ́ wọn dànù èyí tí àwọn ọ̀tá ìsìn islam rí tí wọ́n fi ní ẹ má dádì fóbìnrin má islam ọ̀gbà tẹ́lẹ̀ náà ń jọ kan rí pé tí wọ́n bá dádì fóbìnrin kí wọ́n fa gbogbo abẹ́ rẹ̀ dànù ọwọ́ bíi tó dàbí o gbé orí adìẹ nínú abẹ́ rẹ̀ náà ní islam ní ẹ mú bíntín bíntín kú ń bẹ̀ tó jẹ́ pé sábà gé bíntín gan ẹ̀jẹ̀ lè má jáde kò jù bá ń lọ sọ́n pè ní dàbí obìnrin nínú islam islam ó lẹ́yìn obìnrin ẹ sọ́ra o ẹ gbọ́dọ̀ gbé nìkan kan wọnú ilé ọkọ yín láì kò gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ yín ẹnìkan kan ẹ gbọ́dọ̀ gbé wọnú ilé ọkọ yín láì gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ ẹlòmíì ó gbé yàn wọlé yọ mọ asọ fọkọ pé schoolmate mi nìyẹn nígbà tí mo wà school school lọ́wọ́ wà ní ẹlòmíì lè sọ pé ọ̀kan náà lecturer wa nù òun kẹ́kọ̀ọ́ ti sẹ́ni ẹlòmíì lè sọ pé mr okechukwu ọjà mi lówó rí ni òkè ìtukú nù lé mi la hawla wala quwwata illa billah torí di eléyìí ìwọ náà má jẹ́ kí obìnrin ó fi okùn kọ́ lẹ́sẹ̀ mọ́lẹ̀ ọgbọ́dọ̀ ní fura gidi tó o sì sọ fún mi òkè ìtukú náà pé tó bá jẹ́ pé òkè ìtukú lọ́ọ́ bá ń jẹ́ lòdò tó jẹ́ ń ká ọmọ nù lé yìí ọgbà bákan náà Islam ọkọ̀ fún wa o ìgbésẹ̀ bá fẹ́yàwó tọ́lọ́mọ polówó lọ́wọ́ ẹ má yà o ẹ má yà pẹ̀lú ọmọ rẹ̀ ó lè jẹ́pá ṣe mẹ́sìn ló ṣe tó fi bí ma o ọmọ sì wà ń polóró ẹ lọ pé àwọn olèmi fẹ́fẹ́ o má gbọ́ ọmọ dọ́dọ̀ mi o ó yóò gbé dọ́dọ̀ rẹ̀ irú ọmọ ròdò yìí ọmọ ọdún kan bó ni kó gbé sí so ọ̀fẹ́ tọmatọma ẹni bákan náà ìsìláàmù ni ẹ má wo wokú wo ẹ̀yin ọkùnrin ẹ má tí o ti oyin lẹ̀ má wo wokú wo tó bá jẹ́ pé alákọ̀ọ́kọ́ ẹsẹ̀ ẹ má jẹ́ kejì ọ wáyé o torí pé ẹ̀kejì àmọ́ àmọ́ wò ni ọ̀jẹ̀ kọ́lọ́ wọn sànù wa Islam ó ní àgbọ̀dọ̀ jòkó ń betí ara gbogbo ọ̀nà yóò wọ ọgbà kù torí rẹ gbogbo tọ́kì òsè tọ́kì àti òsè adìẹ tó ń pa wá láti ìlú òkèèrè àmọ́ sọ́ra fún un torí pọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ eyín lásán wọn máa fi já orí kò lọ́rùn rẹ̀ omi tí wàá máa ń kó sórí slate electric tọ́kì máa ti síná fún gbogbo ẹ̀ wọ́n ọ̀rọ̀ kalẹ̀ so ẹ má jẹjẹ kú so nítorí délé ẹni tó bá fẹ́ jẹ tọ́kì tọ́kì ayì ọwọ́ àti wọn ń tà lọ́ra tó bá fẹ́ jẹ adìẹ adìẹ agiriki pọ́nbìkìbì lọ́ra bákan náà islam ní ẹran tá a bá ti mọ̀ pé máa jẹ̀gbẹ́ ìyẹn máa jẹ tọ̀ ìyẹn máa mú tọ̀ ẹ gbọ́dọ̀ jẹ ẹ gbọ́dọ̀ jẹ bá sì nírú rẹ ẹ má jẹ lẹ́ẹ̀kan náà ẹ fi ilẹ̀ ẹ máa wá fún lóúnjẹ tó dáa tó dáa tó dáa jẹ pípẹ́ lọ́nà tá a fi oúnjẹ tó dáa ti ń jẹ yìí ti fọ èyí tó burú ti ń jẹ tẹ́lẹ̀ ó ti dànù. ìsìláàmù ní gbogbo ẹranko tó bá jẹ́ ẹranko abìjà tó jẹ́ abẹyẹn ọ̀gán ìsìláàmù lẹ gbọ́dọ̀ jẹ torí rẹ̀ ẹ ń ṣiṣẹ́ ọdẹ wọn á fi yín lérè pé bàbá ẹran wo lẹ jẹ rí náà rí ó ní kò sí ètò àjẹrí bàbá oúnjẹ kúrò ẹni ẹ o torí lábẹ́ òfin Ọlọ́run gbogbo ẹranko tó bá ti léyìn ọ̀gàn ẹ gbọ́dọ̀ jẹ bí ẹkùn bí kìnìún bí ẹ wọn ti pè kókò bí kọ̀lọ̀kọ̀lọ̀ bí ọ̀bọ gbogbo rẹ àwọn ẹran gbẹrin ẹ gbọ́dọ̀ jẹ torí pé eyín ọgán tẹrin òun náà lè tẹrin ta o islam ọgbà pípé ẹ jẹ gbogbo rẹ àwọn ẹranko wọn yẹn àmọ́ àwọn ẹranko tó lọ ń ṣe lẹtọ bí àwọn ètò máa jẹ koríko yẹn bí ẹfọn bí gàlà bí àgbàmúrere bí ehoro gbogbo rẹ àwọn eléyìí alẹ jẹ Ọlọ́run bá ṣe lẹtọ fún yín bákan náà àwọn ẹyẹ tẹkùn ní ìkànnà ńlá tí wọn máa fi sọdẹ bí àṣà bí òwìwí bí àwòdì bí igúnnugún ọlọ́run ọba sì lè wọ̀ pé ká jẹ bákan náà àwọn ẹran míì náà wà tí ń jẹ koríko tọ́lọ́run ọba ẹlẹ́dàá wa tó sì lè wọ̀ fún wa títì ń bẹ́ lé gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ lé ọlọ́run ọba sì lè wọ̀ fún wa láti jẹ ọlọ́run ọba sì sì lè wọ̀ wípé adìẹ ohun tí bó ti ṣe tọ́ pé jẹ kó wá jẹ́ pé yín la fi dù àgbọ̀dọ̀ jẹ àbí kọjá pé kánná láti gé ọrùn àgbọ́dọ̀ jẹ lábẹ́ òfin Ọlọ́run Ọlọ́run bá tuntun ṣe léèwọ̀ ká pa ẹranko kan nígbà tó mi ń wò wá ẹ gbọ́dọ̀ pa ẹran níbi tí ẹranko mi ti ń rí yín Ọlọ́run bá tuntun ṣe léèwọ̀ kẹ́ ẹ máa pọ́n ọ̀bẹ níwájú ẹran tẹ́ fẹ́ pa ẹ dákun gbogbo dáadáa yìí nbọlá ti lè rí níbòmí nínú nǹkan míì táwọn èèyàn ń ṣe adúpẹ́ fọlọ́ntọ́lọ́ ń ṣe wá mùsùlùmí Ọlọ́run ẹlẹ́dàá wa kọjá kí islam wa náà kó bá wa kalẹ̀ kó ṣe ní sábàbí oríire fún aláyé láyé sábàbí oríire fún wa akóló aqulu hada hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiru innahu huwa al-ghafuru rahim. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله فإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله نيجب تنتم pẹ̀lú àwọn ẹ̀rí àti àwọn àpèjúwe tí ń fi hàn wá tí ń túnbọ̀ ń fọkàn wá balẹ̀ pé islam nìkan lẹ̀sìn gbogbo ń tọ́ba ti yàtọ̀ sí ìfàsìkò ṣòfò lásán ni ká mọ̀ pé ìgbà táwa ń ṣe islam yẹn tá à ń ṣe mójútó lórí méjèèjì tá à fẹ́ kọjá bọ́kọ́ bọ́mọ wa lọ́wọ́ agbọ́dọ̀ kíyèsí ike islam tá à ń ṣe yẹn o à ń ṣe ní ìbámu pẹ̀lú sunna anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ni o nítorí àìjẹ́bẹ̀ ìbásíkò jẹ́ lásán ní ọjà sí àìkò sí lórí ojú ọ̀nà lọ́rọ̀ èèyàn jẹ́ nítorí pé anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó sọ nínú àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ ó ní àwọn yahudi tẹ́ rí yẹn wọ́n pín yẹlẹyẹlẹ nínú ẹ̀sìn wọn sí ọ̀nà mọ́kànléláàádọ́rin àwọn àṣọra àwọn náà pín yẹlẹyẹlẹ nínú ẹ̀sìn wọn sọ́nà méjìléláàádọ́rin wọ́sẹ̀tọ̀fẹ́tẹ̀rìkù ummati ìjọ tèmi yìí náà pín yẹlẹyẹlẹ o ila salatin wa sab'ina firqa sí ọ̀nà mẹ́tàléláàádọ́rin kulluha fin-nar iná ni gbogbo wọn wọ̀ ìjọ tànàbì ń sọ yìí ẹ mọ̀ pé tá a máa ń sọ pé jọ ànàbì sallallahu alayhi wa sallam a ní gbogbo ẹni tí máa ń bẹ láti ìjọ tó lọ́n ti tà ànàbì sallallahu alayhi wa sallam ní ìránṣẹ́ rẹ̀ ìjọ ànábì onítọ̀hún ọba jẹ́ mùsùlùmí kò bá jẹ́ káfíìn ìjọ ànábì náà ní gbogbo ẹni tí máa ń bẹ láyé títí díjọ́ gbọdọ̀ òkè yá ajẹ́pẹ̀jọ rẹ̀ pín sí méjì ummatul ijaba wa ummatud da'wa ìjọ tó ti gbọ́ tó ti gbà àwọn mùsùlùmí nù àwọn ẹni tí ò tí gbọ́ tí ò tí gbà àwọn káfíìn nù bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ ìjọ ànábì àwọn náà ẹ ìgbà tànàbì ni gbogbo yín wá ànàbì ló nígbà nísìnyí o lè sọ pé ayé ṣàgàrí lẹ wà ní nàìjíríà báyìí yálà ọgbà ti ṣàgàrí àbọ̀ ọgbà ti ṣàgàrí ìgbà ṣàgàrí kọ́ la wà báyìí o sì lè sọ pé gbà buhari kọ́ lẹ wà ní nàìjíríà ni bọ́yọ̀ ọgbà tiẹ̀ àbọ̀ ọgbà tiẹ̀ ìgbà buhari náà la sá wà àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bẹ́ẹ̀ náà ni tá a bá sọ pé gbà ànábì ìjọ ànábì ní bọ́ ọ fẹ́ bọ́ ọkọ̀ ọ àbùkù dẹ́yẹ ìjọ ànábì náà ni ọ torí pé ànábì tiwa yìí ló ní ìgbà ní ìsìn tọba sì lọ gbà bẹ́ẹ̀ mú ànábì míì tó ń tẹ̀lé wa tọba ní ànábì Ìsá ni wọ́n ń tẹ̀lé ànábì sallallahu alaihi wa sallam ọlá ànábì Ìsá wà nígbẹ̀yìn ayé yóò wà tabi'an la matbu'a yóò wà lẹ́ni tí ń tẹ̀lé tèmi kì í ṣe táwọn èèyàn máa tẹ̀lé tiẹ̀. lẹ́ni tí ń tẹ̀lé tèmi yéé sẹni tí wọ́n máa dá tẹ̀lé tiẹ̀ débi pé nínú sọ fún wa bá sọ̀kalẹ̀ ní mọ́sálásí Dimashq ní Damascus yóò bá wọn pé wọ́n fẹ́ ṣe sọ̀láàtì làásù yóò sì bá pé Mahdi tánàbí sallallahu alaihi wasallam ni yóò wà nígbẹ̀yìn ìgbà nínú àwọn ará mi ni ó ti orúkọ rẹ bí orúkọ mi ni orúkọ bàbá rẹ bí orúkọ bàbá mi ni bẹ́ẹ̀ sọ yóò kúnlé ayé pẹ̀lú ìṣèdọ́gba ní ìbámu pẹ̀lú bá ṣe kúnlé ayé pẹ̀lú àbòsí yọba pé mahadi ní sèlémàmù lọ́fẹ̀ẹ́ sèlémàmù wọ́n ń sèkọ́ ọmọ lọ mahadi fẹ́ sèlémàmù mahadi fẹsẹ̀ wọn kí wọ́n ń sèkọ́ ọmọ ìmáàmù ọmọ wo àwọn èèyàn ìgbà tó ń sèkọ́ ọmọ lọ́wọ́ yẹn mahadi ti rí tànàbí ìsàmbọ̀ ó ti sọ kalẹ̀ mọ́sálásí lọ́sọ̀ sí o kì í ṣe bòmí o mo rò pé yé wa zakat ọlọ́run pa mí láti fún bá délé ayé kí n máa ṣe sọ̀láàt kí n máa yọ zakat tó bá ti wá sọ sí mọ̀ màhàdí ti rí màhàdí ọ̀ wá sọ fún pé ẹ̀yin ni ká wá ṣe lè má mú fún wa anabi isa alayhi salam sọ pé rárá o ẹ̀yin lẹ́ ṣe má mú fún wa nítorí pé àlè síwájú yín ṣe má mú ẹ̀yin ìjọ anabi muhammad sallallahu alayhi wa sallam so anabi isa ó tò lẹ́yìn màhàdí. fa akramakumullah tọba alánàbì Ìsá lọ ń tẹ̀lé nu tọba sọ pé ànábì Musa lọ bá ń tẹ̀lé Musa ọmọ Imran aleyhi salam ànábì sallallahu alayhi wa sallam níjọ́ kan wọ́n rí abala ewé ìwé kan nínú at-Tawrata tí wọ́n ń pè májẹ̀mú láéláé lọ́wọ́ lọ́wọ́ Umar ibn al-Khattab radiyallahu anhu lọ́jọ́ kan ànábì wo esi kọ̀wé kékàwé kò lè máa wé tó dìbò tó tún sàlàyé fún ìwé wo lélẹ́yìí ó ní anabi sallallahu alaihi wasallam abala kan ní nínú tawrat májẹ̀mú láéláé ojú anabi yí padà lẹ́ẹ̀kan náà ni. ok ẹfẹ fi nǹkan mi ṣe pààrọ̀ alukurani láì jẹ́ pé mo ti kú láàrin yín. tí musa ọmọ imran tó ń sọ tawrat gidi gan fún tí bá ń bẹ láyé máa wasi'ahu illa tiba'i kò lè gbélé ayé láì tẹ̀lé tèmi. wa idh akhadha Allahu mithaqa an لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا نيجي بعد الله بعد بوا النبي بوبو دامجم كم مفهومين ترى إن مفهومين أجمع تنا بمي بعد دلاني ní anabi muhammed sallallahu alayhi wa sallam tó sì jẹ́ pé ní tó mú wa ìjẹ́rìí òdodo ni fún ti ń bẹ lọ́dọ̀ tìyín náà tẹ́ gbàgbọ́ tẹ́ ràn lọ́wọ́ wọn gbàgbọ́ á sì ràn gbogbo anabi ó ti jẹ́jẹ́ bẹ́ẹ̀ wájú ọ tókè á ló ń pè ní islam là anabi wa muhammed sallallahu alayhi wa sallam ni wọn á pè yàn ọlọ tí wọn náà lọ gboyè níbì ìwà náà ni ọ prophet prophetess ah ti rọ akramakumullah tààlẹ lomi tó tún tẹlẹ anabi wa ló ní gbà títí ìjọ gbẹndà kìyàmù ìgbà tí anabi wa sọ pé ìjọ mi ò pín yẹlẹyẹlẹ sọnà mẹ́tàléláàádọ́rin ṣé ìjọ rẹ̀ tó ti gbàgbọ́ ni àbí ìjọ rẹ̀ tí ó gbàgbọ́ ọ̀rọ̀ ẹni tí ó gbàgbọ́ tẹ́lẹ̀ náà àrùn ńlá ti dá àwọn mọ́lẹ̀ ọ̀rọ̀ àwọn ẹni tó láwọn ń ṣe mùsùlùmí gan la anabi sọ. So wọ́n yẹlẹyẹlẹ sọ́nà mẹ́tàléláàádọ́rin seventy three gbogbo wọn iná ni wọ́n wọ̀ àfẹ́yọ̀kan àwọn sọ̀hábà wọ́n bá ṣe béèrè o wọ́n láwọn àwọn wo lẹ́yọ̀kan yẹn ànábì ni hum man kanu ala mithli ma ana alayhi al-yawma wa ashabi àwọn làwọn ẹni tí bá ń bẹ lórí irú tèmi àtàwọn sọ̀hábà mi bá ń bẹ lórí rẹ̀ lónìí nínú rìwáyà kan humul jamaa àwọn ni ahlus sunnati wal akramakumullah ìdí nu tí mo bá ń ṣe islam tí ṣe sunna ọ̀n básìkò jẹ́ ni wàláhì ọ̀n fásìkò ṣòfò ẹlòmíì ọmọ sọ̀rọ̀ nígbà tó ti kókò dá nǹkan kan mà ah àwọn alùsùnà nu ok alùkì ni ni ọ ẹ̀kọ́ pera rẹ̀ náà jà alùsùnà ṣe pé kí kọ̀yàn lẹ́nu alùkì ni wọ̀ tọ́ máa sọrọ pé òfin òfin alùsùnà lọba wí. àálù kílà yín o àálù ọ̀daràn torí délé ẹja kè Sara, sunna ọlọ́run fi bá gbogbo wa wí ni o ó kè bó o ṣe fẹ́ gbẹ̀sìn àmọ́ ọ̀fẹ́ tọ ìlànà ànábì tọ́lọ́run fi rán ìtumọ̀ sunna nù ọ̀hálà ẹ láwọn bàbá kan ìlànà bàbá yín lẹ́ ń tẹ̀lé ẹ ṣe báwọn bàbá yín àwọn ọjọ́ ń bí ànábì làwọn bàbá yín ìránṣẹ́ ọlọ́run làwọn bàbá yín bàbá wo wọ́n ń sọ̀rọ̀ pọ́lọ́nsọ ànábì sọ ní bàbá kan bàbá wo tá mọ bàbá náà tába tiẹ̀ pa ní bàbá ganu ìsìlámù àwọn sàhábà nàbì ni bí àwọn Abubakar bí àwọn Umar bí àwọn Uthman bí àwọn Ali Abdullahi ibn Zubair Zayd ibn Thabit Abdullahi ibn Abbas gbogbo àwọn sàhábà nàbì lọ́kùnrin lómi àwọn bàbá màmá wa nu bàbá wo náà ló tún wá kù bàbá ti ń bẹ̀sìn jẹ́ bọ́ọ̀lù ṣe jẹ́ bàbá tiẹ̀ bàbá rẹ bá jẹ́ pé ń bẹ̀ sì jẹ́ kí ni wọ́n bá ṣe wọ́n ní tí baálé ilé bá gbé gàgà tó lù kí ni àwọn tẹ́lẹ̀ǹtì ó ṣe gbogbo ẹ̀ńtọ́ gbalé lọ́dọ̀ bàbá àwọn àwọn kìjọ mọ́lẹ̀ ni torí tí àbájọ yóò lè yín mò ń lùlù fúta ni. so nítorí di eléyìí báyìí ẹni tó bá lòun ṣe Islam tó tẹ̀lé súnà ifásitì kó sófò ni. torí ẹ al-Fudayl ibn Iyad rahimahullah ọ̀kan nínú àwọn liman mata ala al-islam wa sunnah oríire kọjá ti gbogbo ẹni tó kú lórí islam àti sunna ẹ máa dì í mú o oríire yóò jẹ ti gbogbo ẹni tó bá kú lórí islam àti sunna ibnu awn ọlọ́nkọ́kẹ́ onani mamata ala islam wa sunna falahu bashirun bi kulli shay gbogbo ẹnikẹ́ni tó bá kú lórí islam àti sunna anabi muhammad sallallahu alayhi wa sallam afúnirò dùnú kan máa bẹ fún pẹ̀lú gbogbo dáadáa pé gbogbo dáadáa jẹjẹ. imaamu ahmed rahimahullah oní man mata ala islam wa sunna mata ala alkhayri kullih ẹnikẹ́ni tó bá kú lórí islam àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ti kú lórí gbogbo rí. imaamu wa malik rahimahullah oní man mata ala sunna falyubashshar man mata ala sunna falyubashshar man mata ala sunna falyubashshar إمام مالك ní gbogbo ẹni tó bá kú lórí sunna ẹ fún ní ròdùnú gbogbo ẹni tó bá kú lórí sunna ẹ fún ní ròdùnú gbogbo ẹni tó bá kú lórí sunna ẹ fún ní ròdùnú Imam Malik tún sọ yìí pé law anna rajulan irtakaba jami'a al-kaba'ir thumma lam yakun fihi shay'un min hadhihi al-ahwa la rajawtu lahu man mata ala sunnati falyubashshar Imam Malik ó ní tí yẹn bá fi lè kú lẹ́ni tó ṣẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àmọ́ tí ọ̀sẹ̀ bọ́ sọ́lọ̀ àtún wá rí pọ́ńpìlà pàlà ní gbogbo rádaràda gbogbo sọkúsọ gbogbo wíkówì kò sínú fáìlì rẹ̀ Imam Malik ni ìbàjẹ́ ni tí ó tún máa rán ká dáadáa fún lọ́dọ̀ lọ ẹnikẹ́ni tó bá kú lórí súnà ẹ̀fọn ní ròdùn Imam Malik sọ yìí pé law laqiya Allaha rajulun bimil'il ardi dhunuban thumma laqiya Allaha bis-sunnah والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا Imam Malik onítẹ̀ni kan bá lọ pàdé Ọlọ́run pẹ̀lú ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi tó kún gbogbo òkè pẹ̀yì ṣùgbọ́n tó ṣe pé ńgbà tó lọ pàdé Ọlọ́run ọlọ pàdé Ọlọ́run pẹ̀lú kó ṣe súnà kù ni Imam Malik ni yóò tún jọkàn nínú ẹni wà lìjànà yóò máa bẹ pẹ̀lú àwọn anábì Ọlọ́run yóò máa bẹ pẹ̀lú àwọn olódodo yóò máa bẹ pẹ̀lú àwọn tó kúkú ṣàhídì àwọn ẹni rè àwọn tó ti pé bíbá wọn rìn òun náà lọ rẹwà jù. Mu'tamir ibn Sulaiman òun náà sọ pé dakhaltu ala abi mo wọlé lọ bá bàbá mi jọ kan wa ana munkasir fẹ́ni tó ṣe pé ó so ikọ́ faqala malak bàbá mi ní kí ló ṣe ọ́ qultu ma sadiqun li mo ní tó ṣẹlẹ̀ ní pé ọ̀rẹ́ mi ló kù qal bàbá rẹ̀ bá dáhùn onímọ̀tà àlùsùnà sórí súnà lọ́rẹ́ rẹ̀ ń kú sí olùtúnà oníbẹ̀ẹ́ni orí súnà ló kú sí ọ̀ọ́lẹ̀ fẹ́lẹ́ tẹ́kọ̀fà alẹ́ yìí bá ní má bẹ̀rù lé lórí Allahu akbar yàtọ̀ sẹ́ni tó ń kú sórí ọ̀ràn dá ẹni tó ń kú lórí bídà ẹni tó ń kú lórí iṣẹ́ ìyàwó ẹni tó ń kú lórí pàǹjò ẹni tó ń kú lórí pàǹgbéegun ẹni tó kú lórí pàǹsòrò ẹni tó kú lórí ìwíkúwe àti ìsọkúsọ àti ìṣekúṣe أعوذ بالله من الشيطان الرجيم أكرمكم الله أبو بكر المروزي وكان هنا إمام أحمد ني وأنا قلت لأبي عبد الله وصف إمام أحمد كي من مات على السنة على الإسلام والسنة مات على خير ẹnikẹ́ni ọ̀sọ̀fà fáàmì nìyà o ẹnikẹ́ni tó bá kú lórí islam tó tún kú lórí sunna ó ti kú lórí oore fàkọ́lẹ̀ lè ó ti sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ ni. man mata ala islam wa sunna mata ala khayri kulli nítorí ẹ̀kọ́ sọ ni pé ẹni tó bá kú lórí islam àti sunna ó ti kú lórí gbogbo orí kì í ṣe kó kú lórí orí lásán ó kú lórí gbogbo orí kò sí orí tọ́sẹ́kù tí ò rí. torí akramakumullah ìpèníjà ńlá ní ìfáwa náà talha ọmọ abdullahi al-baghdadi ó ní wàá fọkọ rukubi rukuba ahmed ibn hanbal fi sẹ́fínà mo mọ̀ bá ahmed wọkọ̀ ju omi rí ìmáàmù ahmed mo bá wọkọ̀ ju omi rí kàkà náà ó pèlú sukut ìmáàmù ahmed máa dákẹ́ lọ gbárí tí ò ní sọ̀rọ̀ táwọn èèyàn máa sọ̀rọ̀ tó máa sobo tó nù ọkọ̀ lọ́kẹ̀ dákẹ́ lọ ni. fẹ̀yìdá tẹkẹ́lẹ̀m ìgbà tí ó bá sọ̀rọ̀ sí kí ni máa wí. allahumma amitna ala islam wa sunna ọlọ́run bá pa wá pa wá lórí islam àti sunna ni o ọlọ́run bá pa wá pa wá lórí islam àti sunna ni o subhanallah. ẹ náà ni alḥasan ibnu ayub oní agbọrọ wa albaghdadi wọn ni qultu li abi abdillah ahmed ibn hanbal ó lè mìíràn tó sọ fún ahmed ọmọ hanbal lọ́jọ́ kan ìpè ahyaka Allah ọlọ́wọ́n bó bùn ọ lẹ́mìí ya aba abdillah ìwà baba abdullah qala imaamu ahmed wani ó la àdúrà ó yẹ kó la ọlọ́wọ́n bùn ọ lẹ́mìí yóò bùn ọ lẹ́mìí imaamu ahmed ni alẹ́ islámi wa sunnah máa sọ pé lọ́wọ́ bùn yín lẹ́mìí lórí islam àti sunna jama àwa náà alára àlìjáná táwọn aṣíwájú wa rere yìí ń wá làwa náà máa ń wà oríire tí wọ́n fẹ́ ṣe làwa náà fẹ́ ṣe ọlọ́run dákun kó ṣe tiwa náà lóríire jẹ́ ká gbìyànjú lóde wọn bá ṣe lágbára ma láti di sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam mu dáadáa ìgbà tí wọn bí o tẹ̀ sọ fún wa nípa dídi sunna mu òní àgbo àlẹ́ ìhàbí nàwájẹ́ ó ní eyín parí ẹ̀kẹ́ yín ni ká fi dì í mú ẹ má fi eyín ọ̀kan dì í mú nítorí tá a bá fẹ́ kún orí jágbà mọ́ wa lọ́wọ́ tá a bá fi eyín parí ẹ̀kẹ́ dì í mú kò ní tètè bọ́ àmọ́ tó bá fi eyín ọ̀kan ni tí bá fà á tí ọ̀bá yọ lẹ́rọ̀ eyín lè jáde pẹ̀lú ẹ̀ torí ẹ̀ eyín parí ẹ̀kẹ́ lànàbì ni ká fi di súnà mú ẹ jẹ́ ká di súnà ànàbì mú lójú méjèèjì ó lè mọ́ tètè rọ̀ wá lọ́rùn nítorí má ṣe eléyìí ni kò ṣe báyìí ni wọ́n ní kò ṣe ṣe eléyìí lẹ̀ má fọkàn eléyìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ wò pé ah olè ní tó ti gbọ́ yé tí wọ́n ń rò pé bẹ́ẹ̀ lórí súnà sọ fún ọ pé kò rí bẹ́ẹ̀ ẹ̀sìn tó ń ṣe tó yẹ pé bákan ló ń ṣe tẹ́lẹ̀ súnà sọ pé kìsì bá wọn ṣe. ìwọ náà ọba dẹni ti ń da ọba dẹni ti ń da ọdẹni ti ń da nínú ẹ̀sìn Ọlọ́run. gbogbo ẹgbẹ́ tó máa fi tú yàn jẹ tẹ́lẹ̀ tó fi máa tú koko mọ́ tó fi máa sọ kíní kan tó fi máa lọ gbowó lọ́wọ́ rẹ tó fi máa tú ọ jẹ. kò ní sáyé rẹ ma ẹni tí ẹni tí ń kì jẹ gan tó bá ti di pẹ́ẹ́sẹ̀ súnà ṣe ìgbé bẹ́ẹ̀ balẹ̀ ní náwó ẹ̀ nànà wọ́n da wákà wọ́n sọ gbogbo ẹ̀ wọ́n lẹ́ lómi ò tún pọ̀fọ̀ kó o lè jáde. so ọwọ́ àti gbogbo tí ó sè ó sáré pé gbogbo èèyàn kàn jókòó ni ẹni tó bá ń bẹ̀rù ọlọ́run kó ti dé tàlùkù jókòó ẹni tó bá mọ̀ kọ́ lọ́n lọ dáhùn kó sì á lọ́wọ́ àgbọ̀rọ̀ kálukú kan wòran ní pé káì ó ní ṣèṣe pàwọn alùsùn náà lọ́wọ́ àbí so ẹni tí ń tú ọ jẹ òun náà padà rí i pé káì òun ò lè lè ìtú jẹ torí ìdùnnú tí wọ́n ní kẹ́ ẹ mọ̀ mọ̀ ń pa ẹ̀sìn torí tẹ́ ẹ bá ti mọ̀ ń pa rẹ̀ ẹ dùn mú àmọ́ tẹ́ ẹ bá ti mọ̀ ń pa rẹ̀ òfútu fẹ́ tẹ̀ lásán àti rí títú ẹ nípa rí torí gbogbo ń dáfi fẹ́ kóyin láyà jẹun kò ní ṣiṣẹ́ lọ́dọ̀ tiẹ̀ ẹ̀sẹ̀ wa màkọ́lọ̀ ńlọ́dọ̀ àwọn kò dìde sẹ́mi màkọ́lọ̀ ńlọ́dọ̀ mi olódò ẹ̀dọ̀ bá màkọ́lọ̀ ní ọ̀pọ̀ ti aláwọ̀ àpò àti kí ni ọ̀pá mi tẹ́lẹ̀ náà so gbogbo eléyìí yóò jẹ́ kí imáni yóò ní agbára tẹ́ máa ń tẹ̀lé sunna nabi muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa àwọn tá a ti wà lórí sunna kọ́lọ́wọ́ bó túbọ̀ fi rọ̀ wá lọ́rùn kọ́lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa kọ́ má gba sunna náà kú lọ́wọ́ wa àtìgbẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa fáwọn ẹni tí ò tí ì máa tẹ̀lé sunna kọ́dàkùn kó sì àgbọ́yé rẹ̀ rọrùn fún wa kó sì ń rọrùn fún àwọn náà láti máa tẹ̀lé gbogbo dáadáa ọlọ́run kó jẹ́ kárí kó ráyè jókòó láwùjọ wa gbogbo aburú gbogbo àìdá ọlọ́run kó kakó láwùjọ wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa kójú kọ́ máa dá fún wa kó dá fún wa láyé kó dá fún wa lálùkíyàmá kó má bàjẹ́ fún wa nínú sàárè wa ọlọ́run ẹlẹ́dàá wa là ń bẹ̀ kó túbọ̀ sí àgbéga fún sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam kó kókú tàbá àdádálẹ̀ àtàwọn ẹni tí ń ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó má fi àyè gba àdádálẹ̀ láwùjọ wa ọlọ́run ọba ẹlẹ́dàá kó bá wa ṣe islam tá à ń muhammad sallallahu alayhi wa sallam onáà ní ká pọ̀ fún ọ̀gá wa anabi tiwa muhammed sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run bá fi pa wá láṣẹ bẹ́ẹ̀ lẹ́yìn tó sọ fún apóhùn àti àwọn màláíkà alápọ̀nlé àwọn gánsì àsọ̀látù fún anabi wa muhammed صلى الله عليه وآله وسلم فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبينا أجمعين بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم عز الإسلام والمسلمين المسلمين وأذل الشرك والمشركين وأذل, وأذل الشرك والمشركين دمر أعداء الدين من الكفرة والملحدين اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله